ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń yọ ọ́ ilé ìkí yìí káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀ kú àbúrúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń yọ ìṣẹ́ ẹ̀gbọ́n. kásájẹ́lì nìkan yẹn mọ́ gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀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 ìbàrẹ̀ o akọ́dá ayé mo ní ìbàrẹ̀ o aṣẹ̀dá ọ̀run ìbàrẹ̀ gbanigbani tí a ń sáyà ìbàrẹ̀ aráyé àrọ́run tó lọ́kànrin kése mo jù bàrẹ̀ olùdáyé aṣẹ̀dá ọ̀run mo ní kó o wá gbà lọ́wọ́ mi òṣùbà rẹ̀ rèé ọlọ́run tèmi ọlọ́run lànà ọlọ́run lónìí ọlọ́run títí ayé àìnípẹ̀kun mo júbà rẹ kábíyà ó máa ma sí olóòdù ọmọ rè ìbàrẹ̀ ni mo kọ́kọ́ ju kí n tó wọlé ìbàrẹ̀ ni mo kọ́kọ́ ṣe kí n tó sọ̀rọ̀ kankan mo ní mo júbà rẹ mo ṣàìgbà lọ́wọ́ mi ọlọ́run nínú àwọn ọ̀run mo ṣèbà kábíọ́sì mojúbà rẹ ọlọ́run nínú àwọn ọ̀run mojúbà ẹ gbogbo ìbà náà ni mo kọ́kọ́ jú kí n tó wọlé mojúbà elédùmarè akọ́dà ayé àṣẹ̀dá ọ̀run ọlọ́run tó dá ohun gbogbo ọlọ́run tó fi wá jọba lórí ẹranko ilẹ̀ ilẹ̀ lórí gbogbo ohun tó dá pátápátá ìbà ẹni mo kọ́kọ́ ṣe kí n tó wọlé mojúbà mojúbà wọn ní àwọn bàbá mi Yorùbá wọn máa ń sọ̀rọ̀ kan wá pé ewúrẹ́ tó wọlé tí òjúbà òun ló di ẹran àmúso àgùntàn tó wọlé tí òjúbà òun náà ló di ẹran àmúso ṣùgbọ́n èmi ti júbà mo ti júbà àkọ́dá ayé mo júbà àṣẹ̀dá ọ̀run kí àwa má di ẹran àmúso láṣẹ Ọlọ́run ọba bẹ́ẹ̀ dẹ̀ rí àjúbà gbogbo ènìyàn pátápátá ọ̀nì ká ṣáà máa ṣe bá ká ṣèbà fún àwọn tí ó yẹ kí a ṣe ìbà fún nítorí náà náà ló máa jẹ́ kí ká pẹ́ lórí ilẹ̀ mo ṣe bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá pátápátá ọmọdé ilé àgbà ilé ọkùnrin ilé obìnrin ilé ibà náà la kọ́kọ́ jú lóore ní ká tó wọlé orúkọ tèmi ò tí yí padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ àyà ṣeun ńlá fún mi mo ṣe ń kí yín pé ẹ̀kọ́ àmójúbà kò tó ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi náà ni mò ń ṣèbà bẹ́ẹ̀ dẹ̀rẹ́ bí mo ṣe ń ṣèbà mi nìkan kọ́ ni mò ń ṣèbà yín lóòrè ní èmi àti èkejì mi náà làjọ ń ṣèbà bó ni ká máa jọjúbà gbogbo ìbà tó sọ yẹn lówó ìbà olúwa ìbà yẹn lówó lówó hmm. ah, àwa ti júbà káwa tó wọlé àti júbà káwa tó wọlé orin yẹn mi ìrántí orin yẹn dáadáa. <laughs> wọ́n ní mojúbọ ọlọ́run bàbá. mojúbọ ọlọ́run ọmọ. mojúbà gbogbo èèyàn pátápátá wà àti júbà ká àtúwọlé. gbogbo pátápátá la júbà ká tó wọlé o. <laughs> ìbà lónìí kojú wa ṣe lọ́lá àláwùrà hmm. bí nítorí pé a ti fi adẹ́dá àṣẹ̀dá àti fi ṣáájú òun nìkan náà la kúkú gbójúlé. Hmm. tó bá ṣe é ṣe pé bóyá èèyàn kan tiẹ̀ jí lówùúrọ̀ tó kọ̀ jí tó múṣẹ́ ilé ṣe tí ò tí ì júbà lọ́wọ́ ọlọ́run mm. tó wá láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ètò ìjíròrò òwúrọ̀ ẹja jọ máa júbà ẹ̀ àǹfààní rèé kò wá sígbà tá a wá ké pé mm, tí ò jẹ́ tí ò jẹ́ bá a ti ń pè é bẹ́ẹ̀ náà ló ń jẹ́ ẹ káàárọ̀ lówùúrọ̀ yìí ọ̀dẹ̀ ò dàbí àwa nígbàgbọ́ pé tí ẹ̀yin ṣe ní ayọ̀ láti máa wò wá láàárọ̀ yìí àmọ̀ pé ọ̀dẹ̀ dáa nìyẹn àwọn èèyàn kan náà dẹ̀ wà tó jẹ́ pé wọ́n jí ní tòótọ́ lówùúrọ̀ yìí bóyá jíjìnjì tí wọ́n jí láàárọ̀ mm. yìí tó ń wò wá bóyá orí ìdùbúlẹ̀ àìsàn ni wọ́n wà bóyá nínú ilé tàbí nílé ìwòsàn mm. ẹ̀ agbáládùúrà fún yín pé ìwòsàn pípé ọba ìdùà yóò fún yín láṣẹ ìdìmọ̀ àìpé ẹ ipò tẹ wà yẹn ó wá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó máa padà síbi tó ti wá ó máa kú àlejò ni ó máa lọ ó máa kúrò ń bẹ̀ àti pàápàá pé ipò tẹ́tú sì wà yẹn gan tẹlómi gan tún sì burú jù bẹ́ẹ̀ lọ òun ni ìwé mímọ́ lọ́rọ̀ mímọ́ fi máa sọ fún wa pé ní gbogbo àyèkáyè tá a bá wà ká ṣáà máa dúpẹ́ ká máa dúpẹ́ ni mm. èyí náà ni ìfáàrà tá a mú wá fún yín lówùúrọ̀ yìí lórí ètò ìjíròrò òwúrọ̀ nílé iṣẹ́ Kaftan Television Kaftan Television ní Yorùbá ìjíròrò òwúrọ̀ pẹ̀lú ọlá àti ayọ̀ ń gbénú lẹ́tọ̀ tẹ̀ kàn sí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín tí ẹ̀yin ṣe ojú ayọ̀ láti máa wò wá rèé Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi èmi lọmọ wọn lóńdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọ́mọ Dúdúyẹmí lórúkọ bàbá tó bí mi lọ́mọ ọmọ àgbógbómọjà ọmọ àtòrí ìlẹ̀kẹ̀ dólùkọ Ọ̀yọ́ ọmọ méjìká yẹnu báyìí bí ọkọ aya wọn ló mú Èkìtì ẹmúkàlẹ̀ owó ẹmútọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ lówùúrọ̀ yìí kẹjẹ kájọ ẹ gbádùn ètò ìjíròrò òwúrọ̀ pẹ̀lú ọlá àti ayọ̀ ẹ máa bá wa kálọ ẹ wọ́n ní ẹmú kàlẹ́ owó ẹmú tọmọ ẹmú ti àìkú balẹ̀ ọ̀rọ̀ ẹmú tó ń rere gbogbo. ire <laughs> gbogbo kó máa wá wa wá ire gbogbo kàṣàì máa wá wa bọ̀ ire gbogbo. <laughs> bẹ́ẹ̀ ni kó máa wá wa bọ̀ lórí ètò ìjíròrò òwúrọ̀ lóore ní nínú ọ̀dẹ ti yín gan ire náà ni ní ọjọ́ títí ní àrọ̀mọ̀ràn tá a máa fi ṣíra létí lóore ní. Ó ní a máa pe àkórí ẹ̀ ní tó bá ti ń ro ẹ̀ ròyìn ìwà rere hmm. ìwọ náà máa wù ú níwà. Hmm, wù ú níwà olùròyìn ìwà rere hmm. ìwọ náà wù ìwà rere. bẹ́ẹ̀ni bó bá ti ń ro ìròyìn ìwà rere máa wù níwà. kó má joyè do as I say don't do as I do. do what I say. <laughs> do what I say. ìkan tí bá ṣàsọ fún yín ni kẹ́ ẹ ṣe ẹ má wò wá mi <laughs> kò tí complete. kò dáa mm. kò tiẹ̀ dáa ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ní sọ pé ẹ má wò wá mi mm. ṣùgbọ́n wọ́n máa wọ́n máa dú wọ́n máa sọ ohun tí wọ́n lè ṣe mm. ohun tí wọ́n ní níwà. níwà sí dáadáa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ ajẹnilẹ́sẹ̀ ayé àtọ̀run ni wọ́n ṣùgbọ́n jẹ́ kán bragado lójú ẹ̀. wọ́n máa preach wọ́n ní mi ìbá tèèyàn jẹ láyé mi. mi ní kí tẹnìkan má darí. mi ò jẹyàn lẹ́sẹ̀ rí. ẹ rí jẹyàn lẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ dẹ̀ rèé gbogbo ìwà ọwọ́ yín. bàbá yìí ni ọlá máa gbà bí kẹjẹyàn lẹ́sẹ̀ ni kí ló wà ní ayé yìí mm. ká ṣáà máa ṣe dáadáa ká máa bá ń lọ sókè ìwọ náà dunnú jẹ́ kínú ẹ dùn jẹ́ kínú ẹ dùn Eh, eh. ara bí lọ́jọ́ sínsìn eh. yàwá là ń mú káàkiri táyé ẹ̀ tọrọ ẹ̀ fi dayọ̀ ní òde ẹ̀ torí ẹ̀ ìrọ́dẹ̀ ni o. wọ́n á tún sọ pé ìwọ náà wà bẹ́ẹ̀ ìwé náà tí wọ́n bá sọ pé àṣebẹ́yìn lẹ́ mú kiri ọmọbìnrin tẹ́ ẹ̀ mú kiri yẹn. Ah, ṣebẹ́yìn lẹ mọ̀ bẹ́ẹ̀ pa mú <laughs> káàkiri. ṣebẹ́yìn lẹ mọ̀ bẹ́ẹ̀ pa mú káàkiri. ó dẹ̀ wùwà yẹn níwà tó bá dẹ̀ wá rí ẹni tó ń sọ yẹn mm. wàá tún ṣe ọ̀rẹ́ mi mm. pretty baby lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ àfiwọ́ ah, nìkan orí ẹ wà bẹ́ẹ̀ ó kù ti mọ̀ pé mi ò lẹ́lò mi lẹ́. ẹni ọmọ tó bá kú bá ìṣàkùṣàkù ni. <laughs> ó dẹ̀ ẹ dẹ̀ máa preach fáwọn èèyàn wípé ẹ̀yin ni ó lì ó lì àdàndà o gbogbo ìwà mímọ́ ọwọ́ ayé yìí ọwọ́ yín ló wà. nǹkan tí ó wá ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa ń wúrúwà báyẹn hmm. wọ́n dàbí pé wọ́n ní àkíyèsí pé àwọn èèyàn mọ èèyàn wọ́n dẹ̀ hmm. máa ń ṣọ́ ìwà èèyàn. bẹ́ẹ̀ni. tí ó bá sì ń sọ fẹ́yàn kan tó ṣẹ̀ṣẹ̀ hmm. mọ̀ láàrin bíi oṣù mélòó kan tí yóò tí ì mọ̀ délédélé yẹn lè mm-hmm. gbà tó bá yà yẹn náà á mọ̀ ṣùgbọ́n àwọn tó ti mọ̀ tipẹ́tipẹ́ ẹ o wọ́n ti mọ̀ tó bá ti ṣe sọ́sọ́ bẹ́ẹ̀ náà màmá yín mú sí ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ni wọ́n yín mú sí ìdí bíi pé bẹ́ẹ̀ náà ló ṣe máa ń ṣe. Ah, wọ́n ní tó bá ti ń ro ìròyìn ìwà rere ẹ jẹ́ ká máa wù ú níwà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè fẹnu fún èèyàn máa ń sàn hmm. afẹnu <laughs> fún ẹni máa ń sọnù. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà àfún wọn lórí títì ni àfún wọn lóúnjẹ àfún hmm. wọn láṣọ a dá wọn lókòwò. irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ ń tẹ̀lé yín wọn láṣọ. Hmm, kábíyèsí ọlọ́run lójoojúmọ́. ọ̀rọ̀ rèé o ẹ dẹ̀ sọ pé ẹ̀ ń ṣe àwọn èèyàn lójú títì ẹ̀ fún wọn láṣọ ẹ̀ fún wọn lóúnjẹ àwọn tó dẹ̀ ń tẹ̀lé yín ayé wọn ò dẹ̀ yí padà. wọn ò ní ẹ̀ náṣọ mu wọn ò káti bí aṣọ mu wọn ò ní aṣọ. tẹ́ ẹ dẹ̀ ń fúnyàn láṣọ tẹ́ ẹ ń fúnyàn lóúnjẹ táwọn èèyàn dẹ̀ ní eh. pé ẹni tó bá máa fúnni ní aṣọ tó rẹ̀ eh. là kọ́kọ́ wò àwọn ah. tó wá wà lẹ́yìn yín. ẹ eh, àwọn tó ń tẹ̀lé yín. gbẹ̀yìn dẹ̀ ṣe wá láṣọ tó tó àdúgbò yín hmm. làwọn tó ń bá yín mú gbálẹ́gbẹ̀ẹ́ gbogbo. tó ń bá yín máa wò tó ń bá yín tó ń sáré tẹ̀lé yín kiri. ó ti wá mọ ibi tí ẹ̀rọ ọlọ́run bà mí sí ẹ̀dẹ̀ tún wá wà ní kọ́sítọ́dì àwọn kìíní hmm. ọlọ́run jogún wọn fún yín ẹ̀yin lẹ́dẹ̀ máa wá máa píríṣì kí mélòó la fẹ́ lò ní ilé ayé ẹsẹ ọmọ máa wẹ orin hmm. kí ló wà ń bẹ kí la gbé wá sáyé ta fẹ́ gbé lọ sọ́run ilé ayé ilé asán ṣàfẹ́ sunlé méjì pọ̀ ni àbí ṣàfẹ́ wa mọ́tò méjì pọ̀ mọ́tò dẹ̀ wà nínú kápákì yí àwọn nineteen eighty nineteen forty ẹ̀dẹ̀ lẹ́ni tó jẹ́ pé ẹsẹ̀ lè mú kékeré ń bẹ̀ kó máa fi ṣe kóhun tó máa jẹ́ ní o kò ṣe pé kó lọ́ọ́ máa fi rin pé ìwọ tí ẹ ṣàkọ tí ẹ máa jẹ bóyá o fẹ́ máa fi ṣe bísínẹ́sì kan ni o eh, àbí nǹkan kan ni o ó dẹ̀ wá ẹ wá bọ́ síta gbangba gbàgede ẹ máa sọ pé ẹ mélòó lọ ẹ ìwọ̀n irin ẹ ẹ mọ mm. mọ́tò ṣàfẹ́ wọ mọ́tò méjì papọ̀ ni ṣàfẹ́ gbélé mẹ́rin papọ̀ ni àdẹ̀rí lára àwọn tó ń ṣọ̀lẹ́ ń tẹ̀ láàfọ̀ àtẹ̀lẹ́yìn tó ń sìn yín tó ń fi gbogbo <laughs> ojú ayé sìn yá ó kù díẹ̀ káàtó. ó kù díẹ̀ káàtó mm. tá a bá ti ń jẹ́ olùròyìn ìwà rere ẹ jẹ́ ká máa mú lò níwà n tó dáa ni ẹ má jẹ́ kí ó jẹ́ pé a kàn máa fi ẹnu ròyìn ìwà rere Ah, ká máa fẹ́ ká máa fẹ́ ka bíbélì ká máa fi preach ẹ̀. nítorí o ò nílò láti sọ pé mo ń ṣe báyìí. irọ́ o ìwà ẹ gangan inú ìwà ẹ gangan ló máa jẹ́ ká mọ̀ pé irú èèyàn tẹ́ni yìí jẹ́ rè ẹni tó ń fọ́nká. ẹni tó àwọn tó ń ṣe fún gan hmm. ló máa máa jáde náà ah, máa ròyìn ẹ pé aṣọre má wo bẹ́ẹ̀ ni o hmm. aṣọre má wẹ̀yìn ni o tó bá ti ṣe fún yín báyìí ẹ̀ ní gbọ́ ẹ̀ hmm. tiẹ̀ ní mọ̀ pò tó bá fún yín nìkan báyìí máa nírọ̀ ẹ má ròyìn mi káàkiri o ẹ ṣáà lọ hmm. máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run hmm. àwọn yẹn náà ń pè ní olúwa ló lọ pẹ́ set of people. <laughs> olúwa ló lọ pẹ́ set of people ni o ẹ̀yin náà gbìyànjú irú àwọn tajẹ̀ tí wọ́n ń sọ yìí náà tán sọ pé mélòó la fẹ́ kà ṣáà máa wọṣọ mẹ́rin pọ̀ ṣáà máa ṣe kinní kan pọ̀ tírú àwọn ẹ̀gán bá ti wá ṣèṣì ṣe èèyàn kan lóore ah! ten thousand àbóre twenty thousand gbogbo ayé ló máa gbọ́. ṣùgbọ́n wọ́n <laughs> gbàgbé gẹ́gẹ́ bí bàbá hmm. wa ṣe sọ pé bí o bí o sì tèmi. ọ̀rẹ́ ò ní lè jẹ ẹ jọ̀wọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o. agogo tó lù méjìlá ó ń bọ̀ wá lù ọba ó tún fẹ́ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ ẹ jọ̀wọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ọba olúwa la lè wí lè ṣe tẹ bá sọ tẹ bá lè ṣe ń kọ́ hmm, hmm. ọlọ́run nìkan ló ń ṣe é. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni ẹ gbogbo atótónu wa lórí ètò ìjíròrò òwúrọ̀ lóòrọ̀ ẹ ní ó dàbí ká máa ṣí wa létí nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tí ojú ń rí ṣùgbọ́n tó o bá ti jẹ́ olùròyìn ìwà rere ẹ jẹ́ káwa náà ìwà rere yìí kó máa hàn nínú ìgbésí ayé wa èmi ti mọ àwọn èèyàn kan tó jẹ́ pé wọn ò ní tó pọ̀ ṣùgbọ́n irú àwọn èèyàn yẹn a mọ̀ pé tí wọ́n bá ní ju bẹ́ẹ̀ lọ hmm, wọ́n á ṣe mo jẹ́ sí mọ àwọn èèyàn kan náà tó jẹ́ pé wọn ò ní jẹ̀yàn lẹ́sẹ̀ hmm. wọn ò tiẹ̀ tún wá ní jáde wá sọ pé láyé mi láyé mi mi jẹ̀yàn lẹ́sẹ̀ rí <laughs> àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́kọ́ lọ́n dákun kó máa ṣàánú fún wa orin wo la fẹ́ lọ wò ó lé báyìí ká fẹsẹ̀ rẹ̀ ó dẹ̀ dùn mí o bóyá a máa rí orin bàbá tá a kọ tán yìí. tá a kọ tán yìí hmm. hmm. ó dáa ẹ jẹ́ ká wá orin kan tó ń sọ̀rọ̀ nípa ìwà hmm. ìwà rere ká fi fi ẹsẹ̀ rajó tá a bá padà dé ká wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá a máa sọ ọ̀rọ̀ tá a máa mú sẹ́nu lè ní ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ tá a wáyé náà ni kí ni àwọn nǹkan tó ń jà ròyìn ròyìn kí la ṣe lè mójútó kí ni a ṣe lè kígbàjarè fún àwọn tí wọ́n máa tún ràn wá lọ́wọ́ àwọn ìlànà wo la fẹ́ là sílẹ̀ tá a máa gbà máa ṣe àmójútó àwọn nǹkan yìí ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá àtìyín fún ìfọdẹ́jẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́ni ọlá àti ayọ̀ náà lájọ wà lórí ètò olóore ni ẹ oriri. pé ń <laughs> ṣe lẹ soríire. oríire gẹ́gẹ́ ẹ ṣe kò ń gé ọlá ah, ah, ah. ó lágbára ó lágbára. ó di ni kéèyàn pàdé ayọ̀ mm. kó pàdé ọlá. láàárọ̀ kùtùkùtù. kí lèèyàn ń wá ká ṣì ló yẹ kó padà lọ <laughs> padà sórí ẹ wọ́n padà lọ sùn o <laughs> ọ̀rọ̀ tá a máa mú sẹ́nu lóore ni ẹ sọ pé àwọn ọ̀rọ̀ tó ń jà ròyìnròyìn lórí ọ̀rọ̀ tòṣèlú agbègbè tá a wà yìí a mọ̀ wípé èyí tó ṣe olórí ẹ̀ tó ń jà ròyìnròyìn ó ní ọ̀rọ̀ ètò ìdìbò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó àwọn èèyàn ń lọ lọ́wọ́lọ́wọ́ ó ga wọ́n ra tíkẹ́ẹ̀tì hundred million wọ́n ṣe pámárìsì hmm. nínú pátìsì oríṣiríṣi. àwọn olóṣèlú ń jẹ mùlá báyìí. <laughs> ọlọ́run wà níjà jẹ wọn mọ́nú oyún. bá mi mm. Mm. àmì ẹ̀ pọ̀ ká má jẹ wọn mọ́nú oyún. Mm. Hmm. èkejì mi eléyìí tá a tẹ̀ wá ń gbọ́ tó ṣe onírànrànràn náà ni tolówó dọ́là dé. <laughs> ìwọ náà rí dọ́là ni. <laughs> dọ́là original lèmi fẹ́. original ló fẹ́ <laughs> ṣé fẹ́ẹ̀kì ti wà ń bì kan. ẹ sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ìròyìn gbé ìròyìn gbé ìròyìn tiẹ̀ gbé hmm. kò ìròyìn gbé dáadáa dáadáa hmm. pé dọ́là tí wọ́n kò yí sí náà kéèyàn kó dọ́là lẹ̀ fún ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí <laughs> o lè gbé o lè gbà á hmm. tó bá jẹ́ pé ètò òṣèlú tó yanrantí tó múnádóko selfless la fẹ́ ṣe kò yẹ kó le tó yẹn pé owó rọ̀gùnrọ̀gùn la máa kó fún àwọn eh, delegates fún àwọn tó máa lọ máa ń àwọn tá a fẹ́ lọ yàn láti ah, dìbò ah. primary kò yẹ kó le tó bẹ́ẹ̀. kò tiẹ̀ yẹ kó tiẹ̀ la olówó lọ rárá. kò yẹ kó la ah, àti ẹni tó fẹ́ gbẹ́ àpótí ìdìbò eh. àtẹni tó yẹ tó fẹ́ lọ dìbò ṣé eh. ló yẹ kó jẹ́ pé a fẹ́ wá sí ìlú ìlú bàbá wa ni o. a dẹ̀ fẹ́ yan ẹni tó dáa. kó má tiẹ̀ wá sí èèyàn kan tó lè dìde pé bí mo ṣe wà yìí o mm. mo fẹ́ di mo fẹ́ jáde fún ipò ààrẹ o mm. ẹ̀yin tẹ́ fẹ́ dìbò fún mi o mo ṣe tán láti ṣiṣẹ́ o. ẹ̀dì lọ ní tinú kan o. tinú kan tinú kan mi ò lówó mi ò lówó tí mo fẹ́ fún un yín o ah. torí pé kò sówó tí hmm. máa dá padà lẹ́yìn tí n bá lọ kó tá bá wọlé tán ká má wàá rí ká má hmm. rí kankan. Eh, torí ẹ̀ náà la sọ pé èyí tá à ń ṣe lọ́rọ̀ ara wa nílùú yìí òun ló pọ̀ jù. òun ló pọ̀ o. àwọn tó jẹ́ aṣojú tá a yàn tí wọ́n ń ṣojú ṣe bí a rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí. ẹ ó ti fojú hàn pé ètò òṣèlú lórílẹ̀‐èdè wa ẹ a kò fẹ́ fi máa jẹ gúdú jẹra ni. Hmm. kò sì yẹ kó rí bẹ́ẹ̀. pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn party members mm. party leaders hmm. ìkébí nǹkan tó wà fún ni pé ká ṣètò òlù tó yọrọ ti ṣùgbọ́n ohun tó fẹ́ wọ àpò wa nítorí gbogbo wa a lè rí inú ẹni tí a fẹ́ mú ṣùgbọ́n àwọn kan wà ti party wà fún ti party members party leaders tí wọ́n wà fún nìyẹn ẹ wo èèyàn rẹ. kò sí ó ti fi hàn gbangba-gbangba fún wa báyìí pé kò sí bàbá kẹ́ẹ̀pẹ́ kankan ah, ju ọ̀rọ̀ ẹnu lọ. láìsí kínní. ọ̀rọ̀ ẹnu ni téèyàn kan wá ní ah! lágbájá ló lè ṣe é Hmm. ọkàn wa ò balẹ̀ débi pé ẹni yẹn hmm. ń sọ òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àmọ́ olóòótọ́ mọ́ àmọ́ onírọ́mọ́ bíi pé gbogbo wọn báyìí ojú kan náà ìkọ̀kan náà ni hmm. nígbà tí ó sì wá fi hàn pé tán bá yan delegate àwọn aṣojú láti lọ dìbò fún primary wọn á fẹ́ lè máa lura wọn gan nínú pátì pé èmi ni màá lọ èmi ni màá lọ èmi ni màá lọ nígbà tán wá dọ̀hùn tán wá dìbò olè wá ń gbé olè wá ń gbà ṣé kì í ṣe act of bíi act of four one nine nìyẹn business transaction ni o yàtọ̀ sí business transaction ni nígbà tí àwọn tó wà ní ipò olórí ta fẹ́ yàn ní mm. olórí bóyá àtàwọn tí wọ́n fi síbẹ̀ bóyá ìpín owó fún àwọn tó wá bá wa rìnrìn àjò yìí o mm. tó wá jẹ́ pé fake dollars. ẹjọ kí ló dé gan in the first place kátẹ tó lọ sí di fake dollars mm. kí ló dé tá à ń pín owó. owó mọ́tò. <laughs> torí owó mọ́tò owó mọ́tò owó bí ká máa sùn sí hmm? wípé wọ́n fẹ́ ṣe election nítorí àwọn kan máa kọ́kọ́ dìbò yan ẹnìkan tá a máa fà á lẹ̀. ẹ ṣọmọ. a máa máa pín owó. bọ́ọ̀ tiẹ̀ ní àwọn advanced countries tó sọ yẹn bí wọ́n tiẹ̀ pín owó ó ná máa pé ah, àwọn èèyàn fẹ́ fi táìmù wọn lẹ̀ kò ń ṣe àwọn nǹkan rọ̀gùn rọ̀gùn rọ̀gùn rọ̀gùn báyẹn nígbà ní Amẹ́ríkà nígbà tí Donald Trump tí yóò fẹ́ẹ́ tó ń ṣe election kankan mm. kí làwọn kan tó páàkì fáwọn èèyàn kan páàkì bọ́ọ̀sì pàṣù bíi búrẹ́dì bisikíìtì kankan. ìyẹn ló máa ẹ pé à ẹ kàn fi dára yín lára yá ni. ṣọwárí tí irú yẹn bá tiẹ̀ tún wá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bíi pé àwọn olóṣèlú wa máa wá ṣe bíi pé ọjọ́ ọ̀la yín lẹ ti ń gbà lẹ ti ń jẹyàn <laughs> bíi pé ó ju ìyẹn lọ ni. tètè ló ná ṣé ẹni tí wọ́n fẹ́ dìbò yàn yìí tí ó ti fún wọn ní fake dollars yìí ṣé kò tẹ̀ wá wò pókè lóòótọ́ wọ́n ti gba fake dollars dání ah. wọ́n ti dìbò yan òun o ṣé àwọn tó ń rán ní fake dollars ṣé wọn wá ní mọ̀ ni. ẹ bákan méjì ni bákan méjì ni wọn nígbà tó ọ̀pọ̀lọpọ̀ wọn dé ọ̀dọ̀ bìrú di change hmm. ni wọn rí i pé fake ni wọn náà wọn mí gan gba fake alert bákan méjì ni. Hmm bákan méjì ni eh, ṣé o mọ̀ pé àwọn tá hmm. àwọn intending tó fẹ́ bọ́ sípò hmm. ṣé o mọ̀ pé àwọn gbọ̀ngàn kọ́ ló máa pín owó hmm. ọ̀nà tá à ń gbà ṣera wá pọ̀ o. àá ṣe bí tí à ń sọ nìyẹn. lára àwọn tó wà ní position ẹ lọ pín owó yìí ó lè jẹ́ àwọn náà máa létà jẹ́ adviser to president nkíní kan. tàbí kó tẹ̀ jẹ́ àwọn gan-an ni wọ́n lọ ṣe ṣe ń jí òun ni mò ń sọ o wọ́n gbé dọ́là gidi òun ni mò ń sọ o ọmọ tabata ní sẹ́wọ̀n kó wá wí bóyá ọ̀nà mìíràn padà fi sí position adviser to kinní kan special ah. adviser on kinní kan duty minister for kinní kan kinní hmm. kan of finance kinní kan of kinní kan hmm. bóyá àwọn yẹn tí wọ́n fi sí ìjáde pé ẹ pín owó fún àwọn delegate hmm. ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn náà ṣiṣẹ́ yìí àmọ́ o a kò ń sọ àmọ́ bí. ó ṣeé ṣe ni bẹ́ẹ̀ ni nǹkan tó yẹ kó ní ètò ṣe é rí i pé ó ti wọ́ gidi gan. ó ti wọ́ o ọlọ́run nìkan ló lè bá wa tó. èso táwọn yẹn bá wá jẹ lọ́nsìn tá a hmm. wá dìbò tá a dẹ̀ kọ̀ntínú bẹ́ẹ̀ tá a dẹ̀ la fẹ́ dìbò tá a hmm. dẹ̀ dìbò ṣé àwọn tá a fẹ́ dìbò fún náà ni. ṣé àwọn tá a ń di tá a. ṣé àwọn tó fẹ́ rúùlù wa náà ni. Hmm. ẹ ẹ tẹ dúró ná irú owó dọ́là yẹn nígbà tí o tẹ̀ ṣe legitimate owó torí èmi fẹ́ béèrè pé kí ni ìjọba gan wa fẹ́ ṣe sí. torí àwọn kan á ti gbà owó wọn á ti jẹ lọ àwọn bùrúù Ah, bírí ògò tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ dáadáa ah! wọ́n mọ̀ dáadáa ah! wọ́n mọ̀ dáadáa àwọn tó gbé fèkì dání nínú wọn ń dùn nígbà tí ò ń ṣe owó wa. <laughs> òun ló jẹ́ sọ wípé àlè wa sọ sọ pé kí nìjọba fẹ́ ṣe nítorí owó òun gan kò ń ṣe lẹ́gítímẹ́tì owó a ṣe ń pín owó nítorí a fẹ́ lọ dìbò yan. ó ti mọ́ wa lára ó ti mọ́ wa òun náà ló fi fà tó fi jẹ́ pé ó ti wá ó ti wá wá láti òkèdélẹ̀ pé àwa mẹ̀kúnnù náà báyìí sí wọ́n bá fún wa lẹ́ńfílọ́pù à ń gbà ní ṣe la máa sọ pé owó wa náà ni mm. àpẹ àtìmẹ́ni tá a fẹ́ dìbò fún a fẹ́ mm. gbowó wa a fẹ́ gbowó wa. owó wa owó wa owó wa ẹ <laughs> wa ni. gbogbo ọ̀rọ̀ tó ń lọ ní ìlú ní ọ̀rọ̀ òṣèlú tó ń lọ ní agbègbè tí a wà yìí òun náà la mẹ́nu sí nítorí ẹ̀ ló jẹ́ kémi tiẹ̀ máa béèrè pé kí ni ìjọba tiẹ̀ fẹ́ ṣe sírú nǹkan tó ṣẹlẹ̀ yìí irú ẹni tí àbí kádẹ̀ tún sọ pé àbí àwọn opponent ni wọ́n tún tún fi gba abẹ wọlé sí. báwo l'opponent ṣe ṣe opponent ló pín owó fáwọn delegate. <laughs> wọ́n láwùjẹ wọn ṣọmọ pé nínú pátì tá a wà náà opponent pọ̀ inú ní àwa ara wa wọ́n níbi kulé ò bá pa tòde ò lè pa láti fi tánìṣì méjì. lọ́nà wo ọlá ó yé wọn sórí wọn ó dàbí pé one set of people náà ló hmm. ń rúlù wa lọ́nà hmm. tí ó ṣe ó yé wọn tíjọba ọba ti rí kankan ṣe sí ó yé wọn hmm. ó wọn so tíjọba bá máa rí nǹkan ṣe sí ọlọ́run á jẹ́ kán rí nǹkan ṣe sí ká wo bí mo tẹ̀ wá mo ti jókòó wò lọ́jọ́ kan rí pé ṣó ṣe é ṣe gbogbo wa jókòó pa sílé ká sọ pé àdìbò àdìbò àyàn olórí a lè darí ara wa kò ṣe <laughs> a lè darí ara wa àwọn kan náà la máa yàn síbẹ̀ tí wọ́n máa darí ṣùgbọ́n gbogbo àwọn ìwà ìbàjẹ́ yìí ẹ̀ dákun ó ti ń pọ̀ jù wọ́n sọ pé tí tí ẹnu bá ti ń kúnyàn jù hmm. kò dáa àwa kan lénìí àwa kan lánàá àwa kan lójoojúmọ́ bí ẹkún apọmọjẹ àwọn international body dẹ̀ ń wò wá. wọ́n ń wò wá hmm. wọ́n ń rí wá ni wọ́n ṣe ń gbóríyìn fún ààrẹ àná kan wípé best kínní nítorí eh, àwọn ṣàṣe ìwọ̀nba tí wọ́n lè ṣe wọ́n lè ṣe wọ́n dẹ̀ fi eléyìí tó kù sílẹ̀. èyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ èyí tó bá ṣe làóró yìí ṣe èyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́. òun náà ló wá dífá fún ọ̀rọ̀ sí títà sọ nígbà tá a bẹ̀rẹ̀ ètò lẹ́nu mm. ẹ̀yin ìjọba wa gan ìwà rere tẹ́ ẹ̀ bá nílé wù níwà ẹ mọ̀ sọ pé ẹ mọ̀ ṣe ah. ẹ mọ̀ fẹnu pè bọ́ta. Ah, ah. ìlérí dẹ̀ pọ̀ ìlérí tẹ̀ ní mú ṣe campaign ti dé tọ́nsìn mm. oríṣiríṣi la máa gbọ́. bẹ́ẹ̀ ni mo ti gbọ́ tí bàbá wa kan sọ pé ọpọlọ tàwọn ló pé jù ní gbogbo àgbáláyé yìí pé gbogbo àwọn olùdíje ìbò pẹ̀lú àwọn ọpọlọ wọn ò pé. kàmpẹ́ẹ̀nì kò sí nǹkan téèyàn for the democracy kan kò sí nǹkan téèyàn ò lè sọ hmm. tí àsìkò campaign bá ti dé tó bá ti yókùn náà lẹ́ẹ̀bá èyí oníkálukú hmm. máa sọ tiẹ̀ ni ṣùgbọ́n kókó ibẹ̀ ni pé mélòó nínú wọn hmm. ló ń ṣe ló ń mú wá sí ìmúṣẹ. gbogbo atótónu táwa ń ṣe láàárọ̀ ìwọ náà ni pé gbogbo àwọn èèyàn tó dàbí ìwà ìbàjẹ́ nínú gbogbo àwọn ọ̀rọ̀ tó ń lọ ẹ jẹ́ ká máa wọwọ́ ẹ̀bùn aṣọ ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ẹ̀yin gẹ́gẹ́ bí ta fẹ́ yàn sípò irú ẹ̀yin ta fẹ́ yàn sípò tí à ń ká tẹ̀ ń dupò tẹ̀ tá à ń ká àwọn ìwà ìbàjẹ́ mọ́ lọ́wọ́ ẹ dákun ẹ dákun ẹ jẹ́ ká máa kẹ́wọ́ àmọ́ àwọn abaṣọ. eighty billion wo kan kọ́ ló tún fò lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Hmm. ó lágbára jàre. tá a mọ ibi tó wọlé sí. Si ìgbà kan lejò gbé kan mi. <laughs> ìgbà kan ni fìnáǹsì àòsì jó ní táìmù covid eh, táàrí gbogbo fáìlì. àwọn àsìkò kan náà náà dẹ̀ ti palliative pamọ́lé. Ah, ah, ah, tí gbogbo tó dàbí pílé ayé fẹ́ parẹ́. palliative ó ti wú rẹ̀ ṣúgà ti bàjẹ́ ráìsì ti bàjẹ́ gàrí ti bàjẹ́. Hmm. àwọn ibìkan náà la ti lọ rí owó tó ti jábútẹ́bútẹ́ tó dẹ̀ tó bílíọ̀nù. àti ẹ̀gbọ́n páwọn ọ̀kan náà òkun náà máa ń dowó tó ti bù sí. Hmm. ọlọ́run ṣáà máa ṣọ́ wa péjọ gbogbo ẹ̀yin olórí wa ẹ jẹ́ ẹ àṣẹlẹ̀ làbọ̀ àbà tá a bá ṣe léèlì ọ̀rọ̀ tán ní bóbá ti dọ̀la ẹ jẹ́ àṣẹ dáadáa nítorí àmọ́ ilẹ̀ tó tiẹ̀ fẹ́ mọ́ lọ́la ẹlẹ́mìí lè béèrè kí ni kí la wá ń. ẹni tó ní nǹkan ẹ lè béèrè. bẹ́ẹ̀ ni ó sì wà lára ọ̀rọ̀ ṣe tiwa. ẹ bí a ṣe dáadáa a sì máa mú ẹnu lórí ọ̀rọ̀ yìí a fẹ́ dé òkè lọ́hùn ká fi ẹsẹ̀ rajó díẹ̀ tábà fi máa padà dé àmọ́ àtẹ̀síwájú lórí ọ̀rọ̀ òṣèlú tá à ń sọ yìí gbogbo àwọn rọ̀tìrọ̀tì tó ń ṣe rànyìnrànyìn tí wọ́n ń kó bá wa nínú ilé agodo tiwa ń bí ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ à ń padà bọ̀. káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá ti yín fún àǹfààní ẹjẹ́ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́nu ó ti ṣe díẹ̀ tá a ti wà lórí ètò ṣùgbọ́n èyí náà ẹ̀sìn dé bá nǹkan ètò òṣèlú ilẹ̀ yìí náà la mú sẹ́nu lórí ètò ìjíròrò òwúrọ̀ lórí èní a sì ń sọ níbi tó dé gbogbo awuyewuye tá à ń gbọ́ à ń tún bẹ àwọn ìjọba wípé kán bá wa dá sí kí wọ́n má dáadáa wà torí irú eléyìí tó owó dọ́là tó ṣẹlẹ̀ yìí ó yẹ kí penalty wà fúrú nǹkan tó ṣẹlẹ̀ yẹn if not irú àtúnṣẹlẹ̀ lọ́jọ́ mi. Ah, dáadáa. ètò tún what. drama oríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa <laughs> drama gidi. Eh. Ah, àwọn àwọn delegate dẹ̀kẹ̀rẹ̀ gbogbo mm. wọn náà wọ́n ti ní lọ́kàn òun tán fẹ́ fowó ṣe wọ́n yáa mm. fi gbé ta wọn ò ní fi gbé wọ́ọ̀tì. kò ṣeé mú mọ́ra ẹ pé eléyìí ò ṣe é sọmú ẹ kù. irú irú ṣé o mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn irú àwọn tó pín owó yẹn tó pín fake yẹn tó bá jẹ́ tòótọ́ wọn mọ̀ sí wọn àti mọ̀ pé irú owó yẹn àwọn èèyàn ní lè sọ síta. ṣùgbọ́n àwọn èèyàn bara jẹ́ gidi gan ni pé ah, owó ta ti ní lọ́kàn pé eh. a fẹ́ ṣe báyìí a fẹ́ ṣe báyìí ẹ gbà wá o. pé àwọn ti rò pé wọ́n fẹ́ sẹ̀dẹ̀ sáwọn ọmọ lókè òkun. Eh, lórí ọ̀rọ̀ olókè òkun yẹn ọlá hmm, hmm. ṣó mọ àkíyèsí tí a ṣe hmm. tí ìròyìn náà dẹ̀ tún ti ń gbé dẹ̀ àwọn àwọn ará wa àwọn òbí àwọn bàbá àwọn àbúrò wa àwọn cousins wa kankan tẹ́ pé wọ́n ti lọ kàwé ní òkè òkun tó yẹ pé náírà là ń sọ di dọ́là ṣó mọye tí vasọsì ẹ jẹ́nsìn ah, èló ni dọ́là kan sìn ní six hundred one dollar hmm. nísìnyí so náírà yẹn làwọn òbí là ń change sí dollar. Hmm. là ń sẹ́ndì sí àwọn ọmọ tó wà ní òkè òkun hmm. ṣé o mọ̀ pé nígbà kan la sọ̀rọ̀ họ́wùhọ́wù tó ń lọ láàrin Ukraine àti Russia tá à ń sọ pé tá a bá wá wọ̀rọ̀ kò fi ṣàdá ó ti ń ṣẹlẹ̀ báyìí o bẹ́ẹ̀ ni ó sì ń ṣẹlẹ̀ pàápàá ń ṣẹlẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó lọ kàwé lókè òkun mm. yàtọ̀ sáwọn tó wà ní Ukraine àti Russia mm. bí àwọn tó wà ní Pakistan mm. Cyprus hmm. àwọn ìlú tó fẹ́ súnmọ́ jákèjádò ní kíní tàǹsọ ìlú àfẹ àwọn ọmọ ti ń padà wálé. Hmm. wọ́n ti ń padà wá wọ́n ti ń padà ẹ̀mí ò gbé mọ́. kábíyèsí ẹ̀mí àwọn bàbá wọn ò gbé mọ́ ẹ̀mí àwọn bàbá wọn ò gbé mọ́. ọ̀pọ̀ <laughs> ẹ̀mí wọn ò lè gbé bàbá àti màmá ètò ọrọ̀ ajé gan ó mẹ̀hẹ̀. ó mẹ̀hẹ̀ ọ̀pẹ mo dẹ̀ mọ àìmọye àwọn ọmọ tó sọ pé àdádì mọ́ mi ẹ rán mi lọ ẹ̀rí tó wá ṣe mí ní kàyéfì tó dùn mí jù ni pé mm. àwọn ọmọ àtàpátá dìde tí mm. wọ́n tiraka bóyá ọlọ́run ti jogún property bíi méjì bíi mẹ́ta fáwa náà ní mm. nàìjíríà pé ká ti ẹ̀rọ ọmọ kan lọ mm-hmm. sókè òkun kóun náà tiẹ̀ lọ kàwé kó lè lu ayé já mm-hmm. láàrin wa tó ń gbowó ilé jọ gbowó ilé jọ pé owó ilé gan rẹ̀ gúlà níbo ló ẹni tó àwọn tó fẹ́ sanwó ilé náà dà. ẹ̀wọ̀n tó àti rówó oúnjẹ tó àti rówó jẹun táwọn ọmọ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló sọ la já sí ló sọ fáwọn òbí wọn pé hmm. àdáde ẹ má wọrí ẹ dẹ̀ ràn mí lọ tẹ bá ràn mí lọ tí bá ti lọ ọdún kan máa balance hmm. màá máa ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ màá máa ṣiṣẹ́ lọ́hùn màá máa fi sanwó skul ara mi ìrọ̀gbọ̀n kọjọ́ kọjọ́ ìsọ̀njọ́ àwọn ọmọ yẹn ń ké tọ̀ntọ̀ntọ̀ntọ̀ ni pé nǹkan nǹkan ti times ten Hmm. ó ti dọ́gbọ́n pé àti jẹ àti mú gan. ó túmọ̀ sí pé ètò ọrọ̀ ajé ní òkè òkun pàápàá òun gan ń lọ sókè. covid hmm. ọ̀rọ̀ Russia àti Ukraine hmm. ó papọ̀ mọ́ra wọn ó sì ó ń jà ràn ìrànyìn ńlẹ̀ títí kan gas bó ṣe ń wọ́n bí bẹ́ẹ̀ náà ló wọ́n lọ́hùn àwọn ọmọ yẹn tí wọn ò wá rí bí ilé olùwọ̀ kan pé fámìlì wa rè ń bí fámìlì wa rè lọ́hùn àwọn bàbá àti ìyá wọn á tiraka wọn á fẹ́ sẹ́ndì owó hostel hmm. wọn á fẹ́ sẹ́ndì owó oúnjẹ owó iléèwé owó iléèwé dẹ̀ lélẹ̀ gọbọ ní dọ́là gọbọ ni. ṣe làwọn ẹlòmíì wọ́n gbé nǹkan tà hmm. tí wọ́n fi dá ọmọ padà sí nàìjíríà ni hmm. èèyàn kan ni wọ́n sọ pé wọ́n ṣe sẹ́ndì three million owó tíkẹ́ẹ̀tì sọmọ ah, ah. yẹn pé kó máa bọ̀ nílé. three million kí ló dé ah. ó ti pọ̀ jù. kí ló ń sọ yìí ọlá ṣó mọ iye tí ok local flight ń sì ìṣọmọye tó jẹ́ azàṣà ní bí oṣù méjì mẹ́ta sẹ́yìn hmm. local flight ti ó ti ó ti over hundred thousand hmm. a sì mọye tó máa jẹ́ nísìn hmm. so international lè tá à ń sọ yìí so àwọn ọmọ yẹn tọ́pọ̀lọpọ̀ ẹ̀mí wọn ò gbé wọ́n ti sunkún padà wá sílé àwọn tó wà ń bẹ wọ́n ń rọjú ni <laughs> nàìjíríà kọ lóbe ni. <laughs> èyí tó wá máa wá ṣe wá ní kàyéfì ni pé tó máa dùn wá ní pé tí àwọn ọmọ yẹn tí wọ́n wá dé padà hmm. sórílẹ̀-èdè bàbá wọn tí wọ́n tún wá rí léèwé wọ̀. Hmm. nítorí pé gbogbo àwọn tó ń sọ yìí nísìn pé wọ́n ti ń padà dé àwọn bàbá wa wọn rí owó iléèwé wọn san mọ́ kínní kan kínní kan àwọn náà wọ́n ti ń yáwó tagbátàgbọ̀n pé ẹ máa bọ̀ padà ní nàìjíríà ohun tí mo fẹ́ sọ nìyẹn o pé iléèwé ni wọ́n dẹ̀ ń lọ lọ́hùn iléèwé tí wọ́n dẹ̀ máa sọ pé àwọn fẹ́ wá ṣe direct entry sí níbí a wà ní gbọ́yìn gbọ́yìn a wà ní gbọ́yìn gbọ́yìn tó máa rọrùn gbọ́yìn gbọ́yìn gbọ́yìn ṣé nígbà tá a bá tiẹ̀ gbọ́yìn gbọ́yìn ni o ṣé nígbà tá a bá tiẹ̀ sọ pé ẹ à ń yáwó fi rán ọmọ lọ sí iléèwé lókè òkun kọ́mọ tí wàá wálé àkàtú bẹ̀rẹ̀ sí ni máa yáwó torí pé kò rí asu wà ní strike ká tún máa yáwó fi rán ọmọ lọ sí private university náà ṣọmọ etí private university náà jẹ́ ní nàìjíríà náà ẹni tó bá tẹ̀ ti lè ní agbára àti rán ọmọ lọ sí private university nílùú tàwa yìí a lè rówó sẹ́ndì sí ọmọ lókè nítorí pé private university gan ò dẹrùn níbí báyìí ẹ bóyá ká tún máa bá àwọn aláṣẹ àti olùdarí private universities gan sọ̀rọ̀ kan jù ọ. lásìkò tá a tiẹ̀ wá yìí. kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí gbogbo ọmọ bá ń lọ private káwọn ìjọba kúkú mọ̀ pé àwọn kúkú ti kùnà. àbí ọmọ wọ gbogbo ẹ̀ wálẹ̀ <laughs> pé wọ́n jọ káwọn náà jọ kí wọ́n bá wa. private university tó wà náà kò tí ì tó wa ọlá. kò lè tó o kò lè tó o ta ṣe ń sọ wípé kànjọ kan dáwọ́ ẹ̀ wálẹ̀ náà látún máa máa ké gbàjarè náà pé káwọn tọ́lọ́run ti gbà fún torí owó wà lóyún. ṣùgbọ́n pé agbe, agbe owó wà a gbé olùkọ́ kí wọ́n máa dálẹ̀ lọ University of Lagos kan wá mm, ní kò pẹ́ kò pẹ́ tá à ní pé òye tá à ń wò yìí àfàìmọ̀ kó má jẹ́ pé ìjọba ti ní lọ́kọ̀ pé tó yí ètò òṣèlú bá ti tán mm. làwọn ṣẹ̀ṣẹ̀ máa dá sí ètò ẹ̀kọ́ tí dìbò ètò ìdìbò bá tán ètò bá ti tán mm. ṣé kò tí ń rí bẹ́ẹ̀ báyìí. ó di dandan kò sí bí ìgbà tí ò ní rí bẹ́ẹ̀. kí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn. nítorí àti ẹ̀gbọ́n kankan nípa. àgbọ̀ rárá ó silent ni. nípa asu strike. ó silent ni. ètò ìyanṣẹ́lódì àwọn ọmọléèwé gíga. ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn olùdarí àti àwọn ọ̀jọ̀gbọ́n aláwọ̀ funfun ìgbà wo ni oníṣẹ́ mọ́ wa lára lórílẹ̀‐èdè yìí tó máa ní pé orílẹ̀ tí ètò ẹ̀kọ́ ti kùnà Hmm. tí ètò ìwòsàn ti kùnà hmm. tí àwọn olùdarí tí wọ́n ń kówó jẹ. bẹ́ẹ̀ dẹ̀rẹ́ adẹ̀ ń contest ẹ̀. ayẹ́sì ah, ah, náà pé kò rí bẹ́ẹ̀ pé kò rí bẹ́ẹ̀. à ń takò wọn. òun náà kọ́ là ń rí yìí à ń takò wọn pé láyéláyé ètò ẹ̀kọ́ òkúnà hmm. báwo lọ́jọ́ ọ̀la ṣe fẹ́ rí ètò ìlera òkúnà kò kíní kan. báwo lọ́jọ́ ọ̀la ṣe fẹ́ rí ṣé kì í ṣe ń pé à ń ṣílẹ̀kùn fún ogun. mo fẹ́ tẹ̀lé sọ pé ètò gbogbo ẹ̀ ló kùnà torí tó bá tún wo àwọn oní iná mọ̀nàmọ́ná wípé a tún fẹ́ ṣe é pé kí prepaid kó kárí o. ṣé ká tí mú yẹn náà mọ́ ń sìn yẹn ni. Ah, ah. Ah. <laughs> mo ń ti ká tún fi ṣe àkàwé ni wípé prepaid o kó lè kárí wa o. ìgbà wo lẹ́yìn tí níná dáadáa dáadáa lọ́dọ̀ yìí kó lè regulate iná <laughs> iná mọ̀nàmọ́ná ni. <laughs> iná mọ̀nàmọ́ná. iná mọ̀nàmọ́ná ni tó ń ṣe mọ̀nàmọ́ná. tó wá ń ṣe mọ̀nàmọ́ná. nígbà tí wọ́n ti ẹ̀ gbé ọ̀tọ̀ ọ̀rọ̀ kíni prepaid yẹn dé hmm. ara fẹ́ ṣe mí bákan kò wá kí ṣe mí àwọn ó wá ti wá dàbí pé àwọn aráàlú ṣùgbọ́n pé àwọn èèyàn náà iye wa ti ń sọ pé hmm. àwọn òṣèlú wa yìí kò tiẹ̀ yé wa bọ́ ṣe ń ṣe nísìnyí wọ́n tún wá sọ pé prepaid meter o wọ́n ti mm. fẹ́ máa gbé fílẹ̀ fún wa o àwọn èèyàn bá ní ṣé ìṣe pé kàmpẹ́ẹ̀nì ìpolongo ìdìbò àbí ọ́díò no ṣùgbọ́n àwọn àwọn àwọn aráàlú àtọmọ̀lú ti fẹ́ máa rí bíi pé àwọn tó jẹ́ ẹ̀tọ́ wa. láti ọdún mọ́dún mm. tí prepaid meter tó ti wà in existence ní agbègbè tàwa kó dẹ̀ má ì tí ì kárí ah, ṣó ṣó dáa bẹ́ẹ̀ dẹ̀ rí tó bá béèrè lọ́rùn àwọn ìjọba wọn ni ó wà ó wà lẹ̀ a ti ṣètò ẹ a ti ṣe ẹ lóòótọ́ o ní àwọn àsìkò kan wọn kò dé àwọn àdúgbò títí wa o tó yẹ pé mo fẹ́ lè sọ pé ládùúgbò wa yẹn nísìnyí ó fẹ́ má sí ilé kan tí ò ní tí ò sí ṣùgbọ́n àwọn àgbègbè kan wà tí wọ́n sì ń wá ń bá wa lójoojúmọ́ pé ọ̀nà wo la fẹ́ gbà ẹ bá wa sọ fáwọn ìjọba àrí pípéèdì àwọn kan náà ní à àrí prepaid wọn á ní owó gọbọi ni wọ́n ń tà á àwọn kan á dẹ̀ sọ pé ọ̀fẹ́ níjọba ní kán máa fún gbogbo ilé kò tẹ̀ wá yé wa gan. ẹ sórí ẹnujọ́ mẹ́ta yìí ìjọba àpapọ̀ wàá ṣe ìpolongo ẹ̀ pé wọ́n yẹn máa tún máa tún máa fún wọn lọ́fẹ̀ẹ́ òun ni àwọn aráàlú fi pé àbí wọ́n tún ti gbé ìpolongo ìdìbò dé ṣùgbọ́n ohun tó bá ń dun aráàlú jù ni pé kí ló dé tó jẹ́ pé àwọn ohun tó tọ́ sí wa tó jẹ́ social amenities mm. tó yẹ ká máa lò lójoojúmọ́ ẹ máa fi máa ta lọ́ wa lójú ẹ fi máa máa lọ́ wa lójú lẹ́ á fi máa máa ṣe campaign fún wa àwọn eyẹkẹ ìṣọ̀nà fún wa lọ́fẹ̀ẹ́ lófò tó mm. bá ti wá di àsìkò pé ìdìbò ń súnmọ́lé ìgbà yẹn lẹ máa máa pàṣí títì ẹ wá máa da ọ̀dà sí ìgbà yẹn lẹ máa ní ẹ fẹ́ fún wa níná ìgbà yẹn lẹ máa ní ẹ fẹ́ ṣe àwọn bíi ìrẹ́nijẹ òun ló lórí lórí ọ̀rọ̀ prepaid meter táwa ń sọ yẹn mm. nígbà kan wọn kò sí tàjáǹtì rẹ rẹ eh. bó ṣe sọ yẹn ìgbà kan wọn tún tilẹ̀kùn mọ́ wọn tilẹ̀kùn mọ́ wọn á ní a máa sanwó ni wọn rà lówó gọbọyì lówó gọbọyì ṣó mọ̀ pé bó ṣe sọ pé wọn tilẹ̀kùn mọ́ yẹn hmm. wọn ní kò sí ni o. ẹ eh, wọn á sọ pé kò sí. wọn ní kò sí àwọn tó wá wà nídìí ẹ wọn á máa sọ pé ẹ mówó wá hmm. tẹ ẹ bá sanwó fún wọn wọn á gbé jáde fún yín Hmm. nísìnyí tí wọ́n wá ń sọ ń pé ó ti wá wà ń tà ń sìn yìí wọ́n wá sọ pé ẹ tó bá ó kù bí oṣù méjì ó kù bí oṣù mẹ́ta kò sílẹ̀ ń sìn wọ́n á tó máa disburse ẹ̀ ṣùgbọ́n tẹ bá sanwó ẹ̀rí ti yín gbà. ṣe ń gbọ́ kò sì sílẹ̀ ń sìn. àtàwọn <laughs> aráàlú kò sílẹ̀ ń sìn àtolóṣèlú gbogbo wa wá jọ ń jẹ̀lú pọ̀ àjọ wa ń ṣera wa. nǹkan tí mo sọ ń gbà ta bẹ̀rẹ̀ ètò yìí rèé ipe tí à ń fi ọwọ́ fà àfọwọ́fà wa lórí ètò òṣèlú ilẹ̀ yìí òun ló pọ̀ jù nítorí ìwà bóyá kí n sọ yìí pé ìwà èèyàn dúdú inú wa hmm. ìwà dúdú tí kò jẹ́ pé a lè ṣe nǹkan selfless hmm. ìwà sọ pé ṣé mi ni kí n wá lọ forí kó kinní kan tọ̀wọ́n sọ pé ṣé mi ni kí n wá lọ ṣe kinní kan eléyà sọ pé ṣé mi ni ẹ dákun táwa ló máa lọ ṣe kinní kan nígbà tẹ́mi bá sọ pé ṣé mi ni kí n lọ ṣe kinní kan tẹ́yìn sọ pé ṣé mi ni kí n lọ ṣe kinní kan tẹ́yìn ni sọ pé ṣé mi ni kí n lọ ṣe ẹjọ́ ta ló máa ṣe kinní kan tí gbogbo àfirójú ta fi ráyè ẹjọ́ gbogbo ẹ̀yin tí <laughs> ẹ ti wà ní ipò ipò olórí àbí. ó ti ẹ̀wọ̀n kan tó pa mí lẹ́rìn nínú gbogbo ọ̀rọ̀ ètò òṣèlú tó ń lọ lọ́wọ́ nínú rẹ̀ hmm. wọ́n ní ààrẹ wa Mm. Eh, bàbá wa Muhammadu Buhari mm. ló bá sọ fún gbogbo àwọn kábínẹ̀tì mm. àti gbogbo àwọn tó ń dìbò tó ń dupò fún eh, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn gómìnà pé ẹ jọ o mm-hmm. gbogbo yín pátápátá o lẹ ní èèyàn tẹ́ ẹ fẹ́ fi sílẹ̀ hmm. sí ipò yín tó máa ṣe ilé tó máa ṣe tó máa tó hmm. máa dúró fún yín tẹ́ ẹ bá ti lọ o hmm. gbogbo yín lẹ yan èèyàn o ẹjọ tó lọ lọ́wọ́ ẹ jẹ́ kémi náà yàn yàn bàbá bá porúkọ kan tá a gbọ̀ rí ẹ jẹ́ kémi náà yàn èèyàn o ẹ̀kọ́ ní kálukú wa bọ́ sójú agbo o wọ́n máa ṣe bó ṣe wù wọ́n o ẹ ṣàjẹ́ kémi náà yàn yàn. ṣé ẹnìkan ló yan àwọn tí báwa la dìbò fún wọn. ara ẹ̀ náà nìyẹn a lè dìbò fún wọn tòótọ́ dájúdájú bóyá à wa fún ètò ìdìbò náà nìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà sórí pé hmm. dírámà gidi ni drama ni eh, dírámà ni dírámà gidi ni o àfi kọ́lọ́hún ó ṣàánú wa káwa náà sì ṣàánú ara wa o. Hmm. kọ́lọ́hún ṣàánú wa hmm. àwọn tá a dẹ̀ tó ń bẹ̀ tó wà ní ètò ìdìbò náà rí àwọn náà là ń bẹ̀ àwọn kan ló tiẹ̀ gbé kinní kan jáde pé. Mm Eh, vice president wa ṣe àwọn wà nífowó bíráìbù àwọn èèyàn báyìí ṣe bí ìrántí ọlọ́run làwọn <laughs> wọn ní àwọn èèyàn ní ẹ̀ka máa wò bọ́ọ̀lù ká máa wo ohun tó máa ṣẹlẹ̀ pé sáwọn ò ní pín dọ́là ni. àìrọ ah, wọn lè má pín dọ́là wọ́n lè má pín dọ́là bí rẹ ibi rẹ sí i bí àwọn. àwọn apín post. ẹ eh, bí àwọn nǹkan kan báyẹn <laughs> eh, ẹja máa bá a bọ̀ ká máa ó dàbí pé ètò ìdìbò ti ọdún ó máa dùn gan o. <laughs> drama oh, oríṣiríṣi ẹ oh, ẹ Peter Obi náà wà nínú wọn làwọn èèyàn kan náà ìròyìn tó tún lọ nípẹ́ ṣé Peter Obi lè ṣe ni ṣé kinní kan ni ṣó hmm. jẹ́ sẹ́ǹtì ni ṣó jẹ́ gbá ni ṣó jáwé. akókó dẹ̀ kí gbàjarè pé ẹ fún àwọn ọ̀dọ́ láàyè àwọn tí wọ́n sì dàgbà tọ́pọ̀ tọ́pọ̀ eh? ẹ fún wọn láàyè káwọn náà tiẹ̀ wá. kán wá bọ́ síbẹ̀. kán wá kán tiẹ̀ kán fi ọpọlọ tó sì tutù kan fi máa ṣe. ọlọ́run á jẹ́ kí ayé ẹ yọ. àìbá mi. ọlọ́run á jẹ́ kí ayé ẹ yọ. <laughs> ayé ayọ̀ ó ga jù lórí ètò léèní ẹ bá ti ń ké gbàjarì fún ẹ̀yin ìjọba wa wípé gbogbo rọ̀tìrọ̀tì ròdòròdò tó ń lọ yìí kò tẹ́ wa lọ́rùn ẹ bá wa wá nǹkan ṣe sí i ẹ bá wa mójútó ẹ má jẹ́ ká kàn máa ṣe pé kò kàn mí kò kàn mí kò kàn mí wọ́n ní ẹni tó bá gbin èbò ìkà láyé ọmọ yà á jẹ hundred million òun náà á jẹ èèyàn mélòó ah, budget tiwa lọ́dún yìí máa ga gan. ló máa gara gan. Ah, hundred hundred hundred hundred hundred million ah, fọ́ọ̀mù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ó yẹ kí yẹn ó yẹ kí yẹn ra láìsí kọ̀ọ̀kan fún àwọn èèyàn kọ̀ọ̀kan lórílẹ̀-èdè nàìjíríà náà ó ti yẹ kí yẹn gan kí àwọn èèyàn ìwé pé níbo ni mo ti kó hundred million. olúwa ló ń sọ̀rọ̀ báyìí ṣe hundred million tí eh, minister of education kìíní kan for state tó jẹ́ tó kọ́kọ́ wà lára àwọn tó kọ́kọ́ rà hmm. what are you telling me. what are you <laughs> saying. Oh, eh, pé owó ìwà ń bi tó wà oh. ó dáa ó dáa eh, ẹ jẹ́ ká máa ṣe bó bá ṣe yẹ ká ṣe ẹ jẹ́ ká máa ṣe bó bá ṣe tọ́ ẹ má jẹ́ ká máa ṣe ètò òṣèlú bó bá ṣe gbà bó bá ṣe tọ́ ni kẹ́ jẹ́ ká máa ṣe. ẹ̀yin wa ti fi ètò tẹ́lẹ̀ náà lọ sí ìdánidúró náà rèé ó dá wa lójú pé ẹlẹ́yọ̀ kan tàbí méjì náà rí gbámú ẹ sì ti rí omi ọgbọ́n náà bù mu lórí ètò pẹ̀lú wa lónìí èkejì mi jẹ́ ká máa dágbére. ká máa fèyí ṣe lọ ní ọjọ́ tòní lórí ètò ìjíròrò òwúrọ̀ pẹ̀lú Ọlá àti Ayọ̀ǹgbénú lónìí ọ̀rọ̀ ètò òṣèlú pé ká máa ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ká má máa ṣe bí ó bá ṣe gbà láṣẹ Èdùmàrè káfíńrì àti ayọ̀pàdé lówùúrọ̀ ọ̀la Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi ẹ pàdé mi lórí ẹ̀rọ alátagbà at Ayọ̀ǹgbénú underscore alága lórí Instagram àti TikTok káfíìrì àtayọ̀ pàdé lówùúrọ̀ ọ̀la kí ọlá kásẹ̀ ìtúnlẹ̀ sáyé. ó ṣeun èkejì mi àwa lámà wa wọn mm, ní fi ẹlòmíì ṣe wá láṣẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ̀yin náà tẹ̀ wá ń lé tẹ̀ ń wò wá ẹ̀yin náà la máa máa dé bá lọ́lọ́ ọlọ́run ọba wọn ní wà wá tí wọn ní wà ẹ̀yin náà tí orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́ ayọ̀lúwa ṣeun la fún mi aláṣàkẹ́ tí ń gangan tí ò kọ́ mọ́ Tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá èmi náà sọ, ẹ tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́, ẹ tẹ àwọn èròǹgbà yín ṣọwọ́ àtọ̀nàbàjọ́ Ọláwálé náà ni. Tó bá jẹ́ orí Television Yorùbá lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀, Kaftan TV Yorùbá, ẹ̀yẹn ṣàrọ̀ra tẹ̀. Tẹ́yin bá ní ọ̀rọ̀ kan tó ń lọ tẹ́ fẹ́ fi tó wa létí, ẹ tẹ èròǹgbà yín ṣọwọ́. A máa rí àwa máa fún yín ní èsì tó dára. Tẹ́yin bá ní ọjà kan tẹ́ fẹ́ tà, tẹ́ fẹ́ ká yín polówó ẹ̀, ẹ̀yẹn ṣà ti gbà a máa dá yín lò ká tún máa fi eléyìí náà kí gbogbo àwọn lọ́wọ́ bọ́tìnì wa pátápátá bẹ́ẹ̀ni tá a jìjọ ṣiṣẹ́ lèmi ìṣèwáyé ẹṣẹ o ipa òní kun yín o ṣe Táíwò Táíwò wáìdì Chidera a máa mí sí ẹ wò lórí ètò ìjíròrò òwúrọ̀ Chidera ti lọ sóńdò Chidera ìyá gbogbo ẹ̀yin ará Oǹdó ẹ máa bá wa tọ́jú Chidera wa ọmọ dáadáa ni Chidera o ẹ máa bá wa tọ́jú ẹ o <laughs> káàkiri rántí ẹ ìṣèṣe rà <laughs> wọ́n sọ pé ah, àǹtí ọlá you will not greet sarah. ìyá ẹ blessing kọ́ àbí sarah náà sarah náà ni. sarah àti ọmọlọlá àti ah, ìwà pàtàkì. ọjà ké charuwa náà. Ah, <laughs> ẹ ọ̀gá mi. small but mighty. ẹ ṣe janet. janet. <laughs> gbogbo apatapata ẹ ti mọ̀ yí pé. Eh, láìsí ọrùn kò sórí láìsí eh, orí kò sọ́rùn ó túmọ̀ sí pé àjọ ń ṣe kíni àjọ ń rò ó pọ̀ fúnra ara wa náà ni òun náà la ṣe ń kí gbogbo wa pé a kò ṣe àkófọmọnìyàn ṣe wọn ní fi ẹlòmíì ṣe wá bẹ́ẹ̀ dẹ̀ rí àpamọ́wọ́ owó náà ní lójoojúmọ́ àtàjèrè ọjà nílé iṣẹ́ Kaftan television Yorùbá ó dàbọ̀ ká máa fi ilé ìlọ bàbá yìí ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń yọ ọ́ ilé ìkíni káàbọ̀ kí tún máa fi ìlú tẹ̀ kú àkójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń yọ ìṣẹ́ ẹ̀kọ́. ká tẹlifíṣàn gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀